ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem olùkọ́ ìgbẹ́nu àfàwà Sheikh Uthman An-Nafawi tí wọ́n bá wa yanjú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣọ̀kan ìjọkan wọn lọ́lọ́wọ́n bá ti kúwe fún wa wà láàfúrà ó ní tá a bá fẹ́ kírun káyẹn ẹnìkan oṣù kó ṣáájú wa gbogbo àwa tó kú ọwọ́ àtò lẹ́yìn ẹ̀ àtolówó àti tálíkà àtẹni ọ̀gá àtẹni òkúrú àtẹni ọgbọ́n àtẹni ọgọ̀ la ilaha illallah àtọkùnrin àtobìnrin àwọn àtò lẹ́yìn èèyàn kan oṣù tó bá rùkù á rùkù pẹ̀lú ẹ̀ tó bá dìde á dìde pẹ̀lú ẹ̀ tó bá foríbalẹ̀ á foríbalẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run fi ń pòye fún wa pé ẹyọ ọ̀kan lòun ọlọ́run ẹyọ ọ̀kan sì lòun fẹ́ kẹ́ ẹ jẹ torí pé ìjọ yín ìjọ ẹyọ ọ̀kan ni hmm, kí ló wá ń fà wá tá a fi yà lọ́tọ̀ọ̀tọ̀ lónìí bàbá béèrè mi nù kí ló wá tí mùsùlùmí wá di táwọn ń pín yẹlẹyẹlẹ kí ni ń pín wa gan-an. alhamdulilayi a dúpẹ́ fún ọlọ́run lórí wípé ẹ̀sìn islam pàápàá rẹ òdodo rẹ ó gbàgbọ́ lórí ìṣọ̀kan gẹ́gẹ́ bí a ti sọ yẹn tábà bá ṣe àpèjúwe la mú ẹjẹ àwọn gbogbo orígun Islam tó kù ààwẹ̀ náà oṣù kan ní agbọn adùgbọdọ gba àsìkò kan ní bẹ̀rẹ̀ àsìkò kan náà ni ó parí ibi yíyọ alifájàrí ní bẹ̀rẹ̀ fún gbogbo ayé wíwọ̀ oòrùn ní parí ẹ̀ fún gbogbo ayé kò ń sàwẹ̀ tó ní kálukú kọ̀ọ̀kan lè mú time gbogbo owó jọ sínú gbogbo owó jọ jẹ sáré bẹ́ẹ̀ ni hajj ọ̀kan náà làá jẹ ọ̀rọ̀ kan ní pawápọ̀ tá a bá fẹ́ ṣe tawaf ò bá wá láti amẹ́ríkà kó wá láti london kó wá láti russia kó wá láti australia labaika lahuma labaik ohun kan náà ló pa gbogbo wa pọ̀ torí pé ẹ̀sìn ìṣọ̀kan ni wa ṣùgbọ́n tá a bá wò ó lé ní gẹ́gẹ́ bí ìbéèrè ohun tí ó ń fa ìpín yẹlẹyẹlẹ ó máa pín sí àwọn sábàbí méjì a ní àwọn nǹkan tí wọ́n ń pè ní al asbabu al kọ̀ọ̀rìjíyá wal asbabu abdakiliya. Al àwọn nǹkan tó fà á tó jẹ́ láti ìta àti àwọn nǹkan tó fà á tó jẹ́ láti tinú ilé méjèèjì ló dẹ̀ léwu àwọn tó fa ìpín yẹlẹyẹlẹ mùsùlùmí láti ìta òun ni wípé àwọn ọ̀tá tí wọ́n fẹ́ jẹ́ kí Islam kí ó dúró torí pé wọ́n mọ̀ pé ìpapọ̀ mùsùlùmí tí oníwà bá ṣọ̀kan tóun wá ṣọ̀kan yóò jẹ́ kí gbogbo wa yóò wà lórí dáadáa èyí tí àwọn ò fẹ́ torí pé Islam kọ àbòsí yóò sì gbógun ti àbòsí tó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí islam ti rúlu gbogbo ayé rí ní ìgbà díẹ̀ péréte tó já sí pé kò fẹ́ẹ̀ sí kọ́ńtínẹ́ẹ̀tì kan tí agbára islam sí ń bẹ ṣùgbọ́n látara bẹ́ẹ̀ wọ́n lọ dé àwọn ète kan lórí pé wọ́n gba mùsùlùmí tọ́ mùsùlùmí tọ́ gbà tọ́ yẹn wọ́n tọ́ wọn pẹ̀lú àwọn ìwà wọn pẹ̀lú àwọn ìṣe wọn wọ́n padà dé sínú àjọ àwùjọ mùsùlùmí ní orúkọ mùsùlùmí ṣùgbọ́n wọn à ń ṣe mùsùlùmí ní ìwà wọn à ń ṣe mùsùlùmí ní mọ̀mọ́ ìmọ̀ táwọn gbìn sí wọn lára wọn ni wọ́n gbé wá ìwà tí wọn ó yàtọ̀ àwọn ọmọ ní tábàlà ń lọ sí ọ̀nà òyìnbó àwọn ọmọ láwọn ń lọ sọ́nà ìbòmíì ìyóò jẹ́ ti ara àtà lẹ́yìn náà wọ́n tún fi àwọn oríṣiríṣi nǹkan bíi kí wọ́n pe àwọn èèyàn mọ́ra kán máa fọ́nṣọ wọn wípé ó ṣeé ṣe lè rí báyìí eléyìí ló yẹ kó rí báyìí eléyìí ló yẹ kó rí báyìí tán àwọn tó kù máa sọ pé báyìí lè léyìí rí ní títorí ntí àwọn ti gbìn sí wọn lára àwọn ọmọ ní kò rí bẹ́ẹ̀ ó ń fa pínpín èyí tó wá jẹ́ alasibabu Eyi èyí tó jẹ́ títí ara wa fúnra wa gangan àkọ́kọ́ ń bẹ̀ òun ni wípé àtàásù ẹlẹ́yàmẹ̀yà nínú tí ó fa wàhálà fún wa nígbà tá a nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam bẹ gbogbo àwọn mùsùlùmí la ilaha illallah tí a ń pè ní kalimatu tawhid ẹ wo ọ̀rọ̀ ìṣọ̀kan ọ̀rọ̀ kan. torí pé Islam ẹ̀sìn ni. dínú tahid ẹyọ kan ṣoṣo ni ọlọ́run tá a mọ̀ ẹyọ kan láti mọ́ra wọn kò sí yàtọ̀ láàrin sàábé ara wọn tó jẹ́ tó jẹ́ abasha abashina salman faris kò ń ṣe lárúbáwá àríyàn tó jẹ́ rome sọ ibu rumi rome ni kò ń ṣe lárúbáwá àríyàn mi àrí abashi àríbìlálò abashi tó jẹ́ ethiopia lẹ́ni tó jẹ́ pé abashina ni tó di ethiopia lẹ́ni gbogbo wọn ríra wọn lọ́kan torí wọn rántí ìran wọn rántí wípé bóyá dúdú ni mí funfun ni mí ṣùgbọ́n látara wípé nínú ilé àwọn ọ̀tá wú ẹ̀mí ìran ó di pé àwọn ora wa wípé ìran yìí lọ́lájú eléyìí lọ ó jẹ́ láàrin ara wa tó ń fún wa ní wàhálà lẹ́yìn náà a ní nǹkan kan tá à ń pè ní tahasubul madhaib a ní àwọn nǹkan tá à ń pè ní madhaib wọ́n pè ní school of thought nínú Islam àwọn schools yìí mẹ́rin gbajúmọ̀ tá a bá ní Maliki a Hanbali a ní Hanafi a Shafi'i mọ́dàbí Imam Málìkì gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí níjọ́ tí wọ́n dálẹ̀ wọn ṣọ̀tá láàrin ara wọn nítorí pé wọ́n dálẹ̀ ní ìgbìyànjú pé àgbọ́yé ti tèmi lórí ọ̀rọ̀ Ọlọ́run àgbọ́yé ti tèmi lórí ọ̀rọ̀ ànábì ṣùgbọ́n ńgbà táwọn lọ tán gbogbo ayé lẹ́ni ó di pé oníkálukú ń jà fún pé mọ́sí àbí tòun ló dáa jù yóò kọ̀ndẹ́mu mọ́sí àbí kan àsìlá afẹ́ ṣe kan ó lágbára débi pé ó ń di pé mọ́sàbí kan àwọn mi ó mọ gbá wọn kan wọ́n mọ bú wọn wọ́n mọ gbé wọn ṣépè a sì la fẹ́ ṣe kan ó jẹ́ nu ilé lọ́dọ̀ wa. lára bẹ́ẹ̀ náà láti rí tí a pè ní atahazubul firak òun tún yàtọ̀ sí ti madhaib firak yẹn ni pé olórí ọ̀nà àkídà wọ́n tún pín yẹlẹyẹlẹ ibẹ̀ láti rí ṣíà ibẹ̀ láti rí súnà ibẹ̀ láti rí àṣàyíra ibẹ̀ láti rí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti rí jàmíyá ibẹ̀ láti rí kọ̀dáríyà ibẹ̀ láti rí mọ̀tẹ́zìlá àwọn èèyàn náà tún wà bẹ́ẹ̀ lórí wípé afáwa Yusuf Kọdọrí kọlọ ń kó bá wa lọrẹ mi wọn nínú tíra àwọn tí wọ́n pè ní el-Islam wal-Qadaya al-Asr wọ́n ní àwọn fi àwọn ìgbà kan ṣiṣẹ́ nílé iṣẹ́ amóhùnmáwòrán ní Qatar ní Doha wọ́n ní wákàtí kọ̀ọ̀kan làwọn máa ń lò lórí amóhùnmáwòrán àwọn èèyàn máa ń kọ lẹ́tà sáwọn wọ́n ní lẹ́tà kan táwọn gbà tó bà wọ́n nú jùlọ arákùnrin yẹn kọ lẹ́tà sáwọn wípé òun wọ mọ́sálásí fẹ́ kírun kóhun gbẹ́nu dúró lọkùnrin kan bá bọ́ síwájú òun ló bá sọ fún un pé máa adal masjid kí ló ń wá mọ́sálásí eléyìí mọ́sálásí láti pé tí gbogbo wa kpojọ síta fẹ́ kírun kan náà ó ní torí pé òkín ṣe tó kó jáde kó nu wípé nǹkan tó tún tú ara òun ká díẹ̀ kò ju àwọn onílàákàyà àgbàlagbà tí wọ́n wà bẹ̀ tí wọ́n sáré sọ fún wípé fi ilẹ̀ náà fi jẹ́ kóhun kírun jọhun lòun fi lọ afáwa ní gbogbo wákàtí kan òun wá fi yanjú ọ̀rọ̀ ìpín yẹlẹyẹlẹ a rí i pé inú òkè kù kéré nínú tó ń dálẹ̀ ní ìpín yẹlẹyẹlẹ lẹ́yìn ni túrùkù wá dé gẹ́gẹ́ bí àwọn afáwa tó ń já tó kún ṣe sọ túrùkù ni pé tọ̀ríkọ̀ kọ̀dìríyá tọ̀ríkọ̀ tìjàníyá tọ̀ríkọ̀ ṣàbàndíyá bẹ́ẹ̀ zazaliya àwọn èèyàn ni àwọn tó ń gbà wípé ọ̀nà tá a lè gbà súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ibi tó ní kálukú rò sí ọ̀tọ̀ọ̀tọ̀ kọ̀nà ká wá pa gbogbo ìmọ̀ràn yìí pọ̀ ká dúró lọ́kan ká jẹ́ agbára kí ọ̀tá ó fi bẹ̀rù wa hmm. ó pin wa yẹlẹyẹlẹ nulẹ̀ débi pé àwọn onímọ̀ gẹ́gẹ́ bí afáwọn ọ̀kọ̀dọ̀ mo dákọ̀ bàbá Sheikh Adam náà sọ wọ́n di pé ọ̀rọ̀ àwọn mùsùlùmí lè ní àyà fi sọ̀rọ̀ àwọn ọ̀tá fún wàá rò pé ọ̀kan náà ni wọ́n ṣùgbọ́n ọ̀kan wọn ó pín yẹlẹyẹlẹ ó síra wọn. wípé mo láǹfààní àti gbọ́ wá sí kanjọ́ kan ó dàbí ìgbà tí wọ́n wà ná mi lára ni nítorí pé ẹni tí ń wá sí yìí ní kẹsẹ̀t tí wọ́n ń gbé káàkiri ó ní láti sọ ń bẹ̀ wípé ẹ bá ní ẹ kọ́ndẹ́mù àwọn onítorí kan Ah, ah. ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni mo sanra wa ń gi bàǹdírì lórí ah, káwa wọ ẹni tó lè ṣe ra wọn léṣe. sọ̀rọ̀ lọ. tó àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn ìṣòro nulẹ̀ tí a ní hmm. lẹ́yìn tó jẹ́ pé kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mùsùlùmí wọn tó bá ti sọ pé ahalul kibla hmm. wọ́n ti gbé orúkọ tó gbé gbogbo mùsùlùmí pé ẹni tó ń dojúkọ ibùdojúkọ mùsùlùmí nítorí pé adé àdìsá anabi wa muhammad sallallahu alayhi wa sallam hmm. tànàbí ni mọ̀nsọ́lá sọ́lá tánà wọ́sítàkbálá kíbla tánà wà ákàlà dẹ́bi ìhà tánà fàhùwà mínà. anabi náà ní bá ti kí irun wa tá à kí yìí hmm. tó dojúkọ bí táwa náà dojúkọ hmm. tá a pa nǹkan tó lè jẹ́ ń bẹ̀ ó ti dínú wà ara wa ni ara wa ni ọdarùngbọ̀n sí ọdarùngbọ̀n sí ara wa ni ògésòkòtò ara wa ni àtijọ́ kírun náà. àjọ kírun tó dojúkọ kíbla a gbọ́dọ̀ ṣiṣẹ́ kàyédè ń wá ìdá gẹ́gẹ́ bí ọwọ́ kan ṣoṣo hmm. tó jẹ́ pé yóò máa ṣiṣẹ́. Hmm. so gẹ́gẹ́ bí ọwọ́ kan ṣoṣo tó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló yẹ kí a ríra wa ṣùgbọ́n nù ìṣòro nulẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ òun ni pé ìṣòro ẹ̀tàásùbùl fírọ́kì ẹ̀tàásùbùl màdáìb wọ̀tá azobi torok ti torok ni baba ti. bàbá ọlọ́run mọ́sá járe yẹn pé ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ńlá lè yanjú yìí ọ̀lá ọ̀rọ̀ ńlá kọ́dà àdìsí tẹ́ra kà yìí gan ó tó yanjú gbogbo tí ń dààmú kó wá nínú ayé tó ń kálukú fi ń rò pé bá ṣe tòun kó lóyún síbi ń bèèmọ́ àlàdé yìí fárí ìwúnà tó ń kálukú ń bá ká pé tiwa ló dáa tiwa ló dáa jù ayé àdìsí tí wọ́n mú wáyìí ànábì lẹ́yìn tí bá ti ń kírun tí ń kọjú sí tá à ń kọjú sí apàgbólé àjọ ni aláwẹ̀ yá àjọ gbà kí ni tẹ́ kí ló tẹ́ òkè sòkòtò ànábì ọ̀sọ̀rọ̀ sòkòtò mbẹ kọ̀sọ̀rọ̀ ọ̀rùngbọ̀n mbẹ kọ̀sọ̀rọ̀ nǹkan mi mbẹ tí bá ti ń kírun tó àjọ ń gbà wẹ̀ mùsùlùmí ni ẹ kóra yín pọ̀ ẹ ṣera yín lọ́kàn ẹ mọ̀jà fọ́nra yẹlẹyẹlẹ ọlọ́mọ jésù ọ̀yà rẹ kọ́ra yìí láàrin wa afáwa sì wà ń kalẹ̀ wọn àti ìlọ á lọ sókè lọ́hùn nísìnyí afáwa ànàfáwí wọn ò tún bá wa tẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ torí pé ọ̀rọ̀ nípa ìṣọ̀kan yìí ọ̀rọ̀ ńlá ni ẹ ṣe wọn kú kalẹ̀.